أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ميوما ابني وافاكني اوكي اوكي So, this alright. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fi ìkẹ́ rẹ̀ tó fi kó wa jọ ní ìrọ̀lẹ́ yìí ní ayé alálùbáríkà ìtẹ̀síwájú nínú tíra tí a ń kà umdatul ahkam ti abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí i. عبر لوري باب دخول الخلاء والاستطابة so باب دخول الخلاء والاستطابة حديث علاقة قالوا لي باب يعني أن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث آه حديثي أقبالوري لدو أنس أما مالك ونوبا كيونوسي أني النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء تيوبا في و أين أبي إبي إجمسي أبي إبي تو ó máa ń sọ pé allahumma ìwọ ọlọ́run ọba inni mo wá ìsọdi lọ́dọ̀ rẹ kúrò níbi àwọn alkhubuth àwọn ní èṣù ṣaitan ṣayatin àwọn aljannu lọ́kùnrin wal khaba'ith àwọn èṣù ṣayatin àwọn aljannu lóbìnrin hadithi àbí báàbí gan fúnra ẹ̀ báàbù dukhul al khala wal ó ṣe àfihàn pé Islam ó ní ẹ̀sìn tí ó pé ẹ̀sìn tó sì ń fẹ́ ìmọ́tótó tó sì ń kọ́ wa ní oríṣiríṣi àwọn ìṣesí èyí tó dáa kò sí nǹkan kan tí anabi sallallahu alayhi wa sallam tó fi sílẹ̀ láì kò jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam kọ́ àwọn al'umma rẹ̀ ní tó jẹ́ oore ó pa wọ́n láṣẹ rẹ̀ ohun tí ó pa wọn lára tó jáburú ó ṣí wọn lọ́wọ́ rẹ̀ débi pé báwo ni wọ́n ṣe ṣe qada'ul haja báwo ni wọ́n ṣe bí àbùkátà tí wọ́n bá ní tí wọ́n bá ní need láti ṣe nǹkan kan nínú àwọn ìṣẹ̀dá ọmọ ènìyàn bíi ìgbọ̀nsẹ̀ àbí ìtọ̀ àbóríṣiríṣi àwọn nǹkan míì tó yẹ pé ó wà very personal bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó kọ́ wa bí a ó ṣe ṣe ó kọ́ wa láti jìnnà ṣe tí ó jẹ́ aburú nú so àfáàní báàbù dukhul al wal istitaba ohun tó gbà ni pẹ̀lú khala ó ní amákìnì qada al-haja níbi táwọn èèyàn ti ń bí a bùkátà àwọn tí bùkátà ni pé wọ́n yàgbẹ́ wọ́n wọ́n wọ́n ṣègbọ̀nsẹ̀ ni àbí wọ́n tọ̀ àbí wọ́n wẹ̀ ọbẹ̀ ni wọ́n ti wọ́n ń pè ní amakin qada'ul haja níbi táwọn èèyàn ti ń bíá bùkátà wọn. ó wá nu imam ah, ah, sahih imam muslim anabi sallallahu alayhi wa sallam ó ní kana idha dakhala al tí anabi sallallahu alayhi wa sallam tó bá wọ ilé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìtọ̀ torí alkanif ó ní ibi táyà ti ń gbọ́ bùkátà ìgbọ̀nsẹ̀ àbí ìtọ̀ so alkhala ó ní ibi táyà máa ń dá ibi táyà máa ń dá dá dúró táyà ò ní fẹ́kẹ́ lómi orí so ìdí inú ta fi jẹ́ pé àwọn èèyàn wà very personal so èèyàn láti wá àyè tó yẹ pé òun nìkan ló máa wà ń bẹ ìdí inú fi pè ní alkhala wal istitaba ó ní àwọn Yorùbá ń pè ní títáàbà èyí ni pé ká fọ ibi ìgbọ̀nsẹ̀ àbí ibi ìtọ̀ pẹ̀lú omi so àyè tá a máa ti ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n ń pè ní alkhala báàbí yìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ni lórí àwọn tí ó ń bábọ̀ lórí báàbù tọ̀hárà àwọn olùmọ̀ wọ́n máa ń dá báàbí yìí yàtọ̀ torí ìdánilẹ́kọ̀ọ́ báwo ni àwọn èèyàn ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀ àbí ìtọ̀ àbí àwọn nǹkan míì tí a tún fẹ́ bí ìgbà tá a bá wọlé ìgbà bá jáde ìgbà bá wà ń bẹ ibo kọjú sí ibo la sí gbogbo ẹ̀ pátá ó ní ẹ̀sìn Islam ló kọ́ wa so bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan ni tó yẹ pé nǹkan téèyàn máa ń téèyàn máa ń tijú àti sọ wípé òun fẹ́ ṣe ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run ọba kì í tijú òdodo inna Allaha la yastahi min al-haq ọlọ́run ọba kì í tijú àti sọ òdodo so ẹ̀sìn ohun tó jó òdodo ni bó ti wulẹ̀ orí a wà bí ó sì ṣàlàyé àbá ṣàlàyé rẹ̀ torí pé ó ní àǹfààní fún ẹni tí ó ń ṣe ẹ̀sìn náà torí ìdí èyí ni anabi sallallahu alayhi wa sallam ló fi kọ́ àwọn sàábé rẹ̀ báwo ni wọ́n ṣe ṣe irú nǹkan báyìí so ó wá nínú sahihu muslim ipe àwọn yahud wọ́n sọ fún salman alfarisi torí pé òun náà ó gba ẹ̀sìn islam ni ẹ̀sìn yahudiya lòun náà ń ṣe tẹ́lẹ̀ wọ́n wá sọ fún pé allamakum nabiyukum kulla shay hatta al-khara'a gbogbo nǹkan tiẹ̀ ní anabi yìí máa ń kọ́ yín kódà kò sí tí èkó yín débi pé bẹ́ẹ̀ ṣe ṣe ìgbọ̀nsẹ̀ gbogbo ẹ̀ ní ń kọ́ yín bẹ́ẹ̀ ni Salman Al-Farisi lọ́wọ́ dá wọn lóhùn pé naam lóòótọ́ ni wallahi laqad nahana an nastaqbila al-qiblata bi bawlin débi pé kódà ó sì wá lọ kí a má dojúkọ al èyí ni pé ká má dojúkọ Kaaba nígbà tá a bá fẹ́ tọ̀ aw gha'itin àbí tí a bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ wanahana anastanji bilyamin bákan náà ó tún sí wa lọ́wọ́ ká ṣe istinja takataba pẹ̀lú ọwọ́ ọ̀tún wa anastajmira biha àbí ká ṣe ká fi istijmar èyí ni pé tá a máa ń fi òkúta ṣe ká fi òkúta yẹn ká fi nu àyè gbọ̀nsẹ̀ àbí àyè ìtọ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún gbogbo ẹ̀ ló sí wa lọ́wọ́ rẹ̀ bákan náà ó tún sí wa lọ́wọ́ pé ká má ṣe gbá al-awra wa ká gbámú pẹ̀lú ọwọ́ ọ̀tún àbí nígbà tá a bá fẹ́ ṣe istijmara ká ṣe pẹ̀lú òkúta tí ò tó mẹ́ta gbogbo nǹkan báyìí ni anabi wa kọ́ wa èyí ni ìdáhùn tí Salman al-Farisi tó ń fún Yahud tó ń sọ fún pé kò tí ẹ sí tí anabi yìí èfi kí tí yín tì yín so ó wá ó ṣe ìdáhùn pẹ̀lú pé ọ̀rọ̀ tó sọ lóòótọ́ ni torí pé kò sí tí anabi sallam tó fi í lẹ̀ tó jẹ́ nǹkan àǹfààní fún àwọn ọmọ rẹ̀ àfi kí ó kọ́ wọn. àwọn ìdájọ́ tí anabi sallallahu alayhi wa sallam tó kọ́ wa nínú báàbí ìdájọ́ tó ṣe pàtàkì ni irú àwọn àdúà tí a ó ṣe tí a bá fẹ́ wọ ààyè ìgbọ̀nsẹ̀. bákan náà anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kọ́ láti kọ́ al'umma rẹ̀ ní ní gbogbo àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam kọ́ wa nínú àwọn nǹkan tó kọ́ wa minha ma yata'allaqu bil adiya àwọn nǹkan míì wà tó tó jọ mọ́ àdúrà tẹ́yìn ó ṣe láti fi sọ ara rẹ̀ nípa gbogbo àwọn aburú tí yẹn bá fẹ́ ṣe irú àwọn nǹkan báyẹn wa minha ma yata'allaqu bil adab omi wà léè tó jọ mọ́ àwọn ìṣesí bẹ́yìn ó ṣèṣèṣe sí nígbà tí yẹn bá fẹ́ ṣe irú àwọn àwọn nǹkan báyẹn láti fi ṣọ́ ara rẹ̀ níbi pé kí ẹ̀gbin kó má fi dé ara rẹ̀ àbí dé aṣọ rẹ̀ gbogbo ẹ̀ ó ní anabi sallallahu alayhi wa sallam ló ṣe àlàyé rẹ̀ fún wa wa minha ma yata'allaqu omi ó jọ mọ́ àwọn ìdájọ́ níbi nípa pé àṣe eléyìí léwọ̀ àṣe eléyìí lẹ́tọ̀ àṣe eléyìí léwọ̀ àṣe eléyìí lẹ́tọ̀ gbogbo ẹ̀ ntójọ́ máa ń rú àwọn nǹkan báyẹn gbogbo ẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam ló ṣe àlàyé rẹ̀ fún wa ṣùgbọ́n àdìsí alákọ̀ọ́kọ́ yìí ó ń ṣe àlàyé lórí àdúà tí èèyàn ó ṣe kó tó di pé èèyàn wọ àyè téèyàn ti ṣe ìgbọ̀nsẹ̀ àfáàní Anas ibnu Malik Anas ibnu Malik oni anas ibn malik ibn nadr ibn damdami al-ansari al-khazraji ara madina ni ó sì wà nínú kabila al-khazraj àwọn kabila méjì ni wọ́n wà ní madina láwọn tó jẹ́ arab àwọn khazraj àti aus lè tó ṣe pé ìjà náà ń bára wọn jà kó tó di pé islam dé nǹkan kékeré ó lè dá ìjà sí àárín ara wọn débi pé yóò da ogun lẹ̀ tí para wọn lọ jantirẹrẹ so Anas ibn Malik ó wà ní ọ̀kan nínú àwọn àwọn kabila tí wọ́n wà ní Madina àwọn ní Khazraj Anas ibn Malik imaamu ni kuma mufti ni onímọ̀ onímọ̀ Qur'an àti hadith ni ó ní ọ̀kan nínú àwọn tó ń gba ìgbàwọ́ ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam léyìí tó pọ̀ ó ṣe khadimu anabi sallallahu alayhi wa sallam yìí ni pé ó ṣe khidima fún anabi sallallahu alayhi wa sallam láti gbà tí anabi ti wọ ìlú madina títí anabi fi sa fi. títí anabi fi fi ilé ayé kuma ọmọ ẹ̀kọ́ ló jẹ́ fún anabi sallallahu alayhi wa sallam ó ń tẹ̀lé anabi ní sí gbogbo ààyè tí anabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́ lọ ó jẹ́ ọ̀kan nínú sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam tó yẹ pé àwọn ni ó ní ẹni parí tó kú ò láyé èyí ni pé ẹ̀mí rẹ̀ gùn débi pé wọ́n wò pé ó ní ẹni tó kú gbẹ̀yìn nínú sàábẹ́ anabi sallallahu alayhi wa ó ní ummu sulaim. Ummu Sulaim òun náà ní àwọn òròyìn léè tó dáa tó ṣe pàtàkì àwọn nǹkan omiì nǹkan ìmà tó ń fi ìmánì obìnrin náà tó fi tó fi hàn obìnrin yìí ó ní ìyá Anas ibn Malik nígbàtí ọkọ rẹ̀ Malik ibn Nadr tó ṣaláìsí bó tilẹ̀ jẹ́ pé kò gba ìsìn Islam síwájú kí ó tó ṣaláìsí ni Ummu Sulaym ó ti gba ẹ̀sìn Islam ó sì ń ṣe ìyànjú láti kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀sìn Islam níjọ́ tó fún ọmọ rẹ̀ ní kẹlma shahada wípé qul ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah tí ọmọ rẹ̀ Anas tó náà sì sọ bẹ́ẹ̀ nígbà náà kò ju ọmọ ọdún márùn lọ wọ́n ní Malik ibn Nadir ó bẹ̀rẹ̀ sí bínú ipe ọfẹ fi ọmọ òun sí orí ẹ̀sìn anabi muhammad sallallahu alayhi wa sallam nínú bínú yẹn ló fi jáde púpọ̀ ń rìnrìn àjò kò jìnnà àwọn kan àwọn tí wọ́n jẹ́ bí àwọn tó ti ní ìkùsínú pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n ṣe pa lójú ọ̀nà nìyẹn so obìnrin yìí wá lóun ní lọ́ka àfi tí òun bá wá ìyọ̀dá ọmọ òun ọ̀kan ṣoṣo tó ń jẹ́ anas ibn malik so nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wá láti fẹ́ Abu Talha Zaid ibn Sahal olúwa nínú àwọn tí wọ́n yọjú pa wọ́n fẹ́ mama Anas ibn Malik ṣùgbọ́n ó ní obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ fi Islam tó fi ṣe sàdáàkì rẹ̀ olóhùn ò ní sì di sàdáàkì àfi kó ṣe kalma shahada nínú tí àwọn afa sọ fún wa ni pé ọkùnrin ó ní arzikì tó pọ̀ so ó sì gbajúmọ̀ gan nínú Madina wọ́n á wò pé kò sí obìnrin tó ń lè bá sọ̀rọ̀ nínú Madina tí ó kọnu pé òun ò ní fẹ́ òun ó wá jẹ́ nǹkan èèmọ̀ fún nígbà tí ó kọnu sí Ummu Sulaim tó wá ní rárá òun ò lè fẹ́ wọ́n ní ní ọba kó àwọn nǹkan ọrọ̀ ó sẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ àti ẹṣin ó kó wípé anything tí Ummu Sulaim tó bá need òun ọ̀sán sódà tó wọn á fi fẹ́ Ummu Sulaim nínú táwọn afa sọ bó tilẹ̀ jẹ́ pé mi ò rí ka nínú hadith wọn ní Ummu Sulaim wọn ni kọ́ pàdé ní ilé anabi Muhammad sallallahu alayhi wa sallam so nígbà tí wọ́n dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni tọ̀ Abu Talha ni òun lọ́wọ́ yìí bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe muslim ṣùgbọ́n lòun fẹ́ fẹ́ ọ kí ni tọ́ gbà ọ wá lóun ọ̀fẹ́ owó rẹ̀ òun fẹ́ kó sọ kó pe kẹlma shahada la ilaha illallah muhammadu rasulillah wọn ni wọn á jẹ́ nǹkan ìmọ̀ fún abu talha pé irú obìnrin wo ni owó ni àwọn góòlù góòlù ni àwọn sílvà ni lóríṣiríṣi ọ tọrọ èèyàn wọn tó ń tọrọ nù ó ní tó ń fẹ́ nù ó ní sàdá pé òun tó bá lè sọ khalas kí wọ́n ṣe ìgbéyàwó wọn ni ni abu talha ṣe kẹlma shahada. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله èyí fi hàn wípé àṣìṣe wà fún àwọn míì ní àwọn àfa míì ní àsìkò yìí tó yẹ pé téèyàn bá fẹ́ gba Islam wọ́n máa bí léèrè wọ́n máa ṣe tùhúmà rẹ̀ ṣé obìnrin kan ló ní kọ́ gbẹ̀sìn àbí nǹkan kan whatever njẹ́ ẹ kẹ́kẹ́ sọ fún ni pé ó fẹ́ gbẹ̀sìn Islam so ọmọ tí ń jẹ́ Islam Islam ní báyìí báyìí olóhùn mọ̀ kálàs whatever kò sí tí ò ní sábàbí kò sí tí ó ṣẹlẹ̀ tí ò ní sábàb ó lè jẹ́ kóbìnrin lè fẹ́ fi gbẹ̀sìn lóòótọ́ bẹ́ẹ̀ kì ṣe pé tó bá gbẹ̀sìn torí pé obìnrin yẹn ó fẹ́ ẹ̀sìn rẹ̀ wá ní jẹ́ ẹ̀sìn tó jọjú so Abu Talha ó ṣe kẹ́lìmà ṣáádà torí pé ó fẹ́ fẹ́ Ummu Sulaym ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ Islam wọn ó pójú tó tó dáa débi pé wọ́n ní ìtàn tí tó tó ṣe gbọ́ Ummu Sulaym ó ní àwọn ìròyìn lóríṣiríṣi nípa ìròyìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ bíi ukht àbúrò rẹ̀ àbí ọmọ ìyá rẹ̀ ummu haram bintu milhan tó yẹ pé ó ní ìyàwó ubada ibn samit gbogbo àwọn méjèèjì wọn ní ìròyìn tó ṣe pàtàkì ṣùgbọ́n eléyìí kì í ṣe ààyè rẹ̀ à ń sọ̀rọ̀ lórí ọmọ rẹ̀ ní anas ibn malik anas ibn malik ó gba àdísì lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀dọ̀ abubakar àti umar àti uthman àti mu'adh ibnu ibnu eh, ibnu jabal àti ọ̀pọ̀ nínú àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam ó sì tún gba lọ́dọ̀ màmá rẹ̀ náà àti ọ̀dọ̀ step father rẹ̀ abi talha àti màmá umu sulaim àti ọ̀dọ̀ eh, kí ni ẹ eh, ọ̀ht àbúrò ẹ̀gbọ́n màmá àbí àbúrò màmá rẹ̀ wọ́n ń pè ẹ̀yìn elélébo ń pè ní antiko ó gba àdísì lọ́dọ̀ òun náà àti Abi àti Abu Huraira pẹ̀lú Fatima annabawiya so ṣùgbọ́n àwọn tí wọ́n kí lọ́dọ̀ Anas ibn Malik wọ́n pọ̀ pé àwọn àfáà sì tíra lórí àwọn student Anas ibn Malik wọ́n pọ̀ gan tí wọ́n ṣe é kà nínú àwọn tí tán ṣe tíra lórí ẹ̀ ó ní asabu thiqat nígbà tí wọ́n ka àwọn àwọn student yẹn wọ́n lé ní five hundred na wa mi'a. bákan náà ohun tún ni àwọn tó yẹ pé àwọn student ẹ̀ wọ́n jẹ́ àwọn tó ń tọ́jẹ́ ìkẹyìn nínú àwọn student sàábẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam torí pé òun ló kú gbẹ̀yìn so nínú àwọn student àwọn gbàgbàgbà fà tí wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ tó yẹ pé àwọn náà ẹ̀mí náà tí wọ́n tó gùn ó tó gùn so débi pé nígbà tí Israel, anabi sallallahu alayhi wa sallam tó di bíi two hundred years a tún rí nínú àwọn student anas de malik tó ń wà láyé ní àsìkò yẹn so Anas ibn Malik ó ní níjọ́ tí anabi sallam tó wá sí Madina tí àwọn èèyàn tó ń mú nǹkan ẹ̀bùn àti nǹkan àrọ̀lùrànlọ́wọ́ fún àwọn muhajirin àti anabi sallallahu alayhi wa sallam wípé màmá ẹ̀ kò ní nǹkan kan tí ó mú lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ni ó bá wá sí. wọ́n ní lọ́ba mú ọmọ ẹ̀ lọ́sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ sọ pé ọmọ òun ni àwọn èèyàn mú oríṣiríṣi àwọn nǹkan wá láti fi ṣe ìrànlọ́wọ́ òun ní kankan tí òun lè mú dání ṣùgbọ́n ọmọ òun ni kó máa ṣe xidima fún anabi muhammad sallallahu alayhi wa sallam so anad ibn malik wà ní ọmọ ọdún mẹ́wàá lásìkò náà bákan náà anabi fayele anas ibn malik wà ní ọmọ ọdún twenty ogún ọdún ó ní àsìkò tí òun fi sin anabi sallallahu alayhi wa sallam anabi ó sọ fún un wípé kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi ṣe báyìí fọnú mẹ́wàá anabi ó bá wí rí pé kí ni ìdí tó fi ṣe nǹkan báyìí kí ni ìdí tó fi nǹkan báyìí lẹ̀ láì ṣe lọ́dún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá so a ó rí i pé nǹkan bákan méjì ni anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹni tó ní àánú àti ìtùnú àti báwo ni a ṣe ń lo láti ń sisi láàrin àwọn èèyàn bákan náà èyí náà náà fi hàn pé Anas ibn Malik ó lásìkò náà ó ti ó ti jẹ́ ọmọ tó yẹ pé tó tó ẹ̀mí ni pé tó ní discipline débi pé kì í ṣe àṣìṣe tí Ànábì sallallahu alaihi wasallam ó fi bàwí so wọ́n ní ìjọ kan anabisa asalam lọ bá ó ó ṣe ziyara lọ sílé àwọn anas ibn malik wọn wà pẹ̀lú umu haram àti umu sulaim àtàwọn míì tán jára lé wọn so anabi ni wọn fi àyè kan hàn wọn tí wọn kírun nínú ilé wọn nígbà tí anabi sàlọ sàlẹm tó kírun tán ó gbàdúrà fún àwọn ará ilé yẹn ní àdúrà tó pọ̀ ó tọrọ oore tó pọ̀ fún wọn wọn ni ni umu sulaim lọba ní ya rasulallah xaadimu rẹ ẹni pé ọmọ tí ń bọ̀ ṣe xidima ṣàdúrà fún ni anabi sallallahu alayhi wa sallam lọba ni wọlọ́n allahumma akfir maalahu wa waladahu wa atil hayatahu pé wọlọ́n jẹ́ owó rẹ̀ ó pọ̀ àwọn ọmọ rẹ̀ ó pọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó gùn anabi sallallahu alayhi wa sallam tó ṣe anas ibn malik so wọn ni láti gbà náà kò sí ti Anas ibn Malik tí ó dáwọ́lé tí ò ní já sówó dé pé oko rẹ̀ tó ní ẹ̀ẹ̀mejì ó ní wọ́n yan nǹkan ọ̀gbìn nínú rẹ̀ kó tó di pé ọdún ọdún kásẹ̀ ńlẹ̀ oko tó yẹ pé ẹ̀ẹ̀kan ó ní wọ́n wọ́n wọ́n ń ṣe harvesting ṣùgbọ́n títí ẹlẹ́ẹ̀mejì ni wọ́n ṣe harvesting and then àwọn nǹkan míì tí kì í yọ nínú Madina wọn ni tó ń bá gbin nínú oko rẹ̀ yóò sì yọ débi pé kò sẹ́ kò á fẹ́ sí ẹni tó lówó tó Anas ibn Malik nínú àwọn ọmọ Madina tó ń jẹ́ Ansar bákan náà ọmọ rẹ̀ pọ̀ torí pé ó fayé lẹ̀ ó àwọn ọmọ tó tó one hundred plus bákan náà lójú ẹ̀mí ẹ̀ lójú ẹ̀mí rẹ̀ òun fúnra ara rẹ̀ ó fi ọwọ́ gbé àwọn ọmọ rẹ̀ tí wọ́n tó ninety something sínú sàárè bó tilẹ̀ jẹ́ pé ntọ́fà ni pé àwọn míì wọ́n kú nínú tọ̀hún irú àìsàn tó dé bá Basra nígbà náà so àìsàn yẹn wọ́n ní àwọn ọmọ rẹ̀ tó kú ńgbà náà wọ́n fẹ́ tó bí eighty tí wọ́n ṣaláìsí níbi eh, àìsàn tí máa gbogbogbò abu huraira oni ma ra'aytu ahadan ashbaha bi salati rasulillahi sallallahu alayhi wa sallam min ibni ummi sulaim yani anasan oni mi ò rí ẹni tó fi irun jọ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anas ibn malik abu huraira ó ní mi ò rí ẹni tó fi irun jọ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ anas ibn malik nínú àwọn student ẹ̀ ثمامة وإن كان أنس يصلي حتى تفطر قدماه دما أنس ابن مالك يدرو يوم كينو تتسي أجو في أسيري وفي ب تجو سما يونينو لسيري مما يطيل القيام تولي درو تقبي لولي درو سما يكوري Ah, ìyapa ẹnu wà ní ìgbà wo ló kú àwọn kan ní ó kú ní hijra nabi sallallahu alayhi wa sallam ah, ihda wa tis'in ẹni pé nígbà tí hijra nabi jẹ́ ninety one so tá wo hijra yẹn ninety one pẹ̀lú ten years rẹ̀ yóò jẹ́ pé òun náà lo one one oh one láyé àwọn míì ní ninety three hijra nabi sallallahu alayhi wa sallam ninety three tá a bá fi kún ọdún mẹ́wàá tánàbí tó wà kó tó di pa ànàbí ṣe hijira yóò jẹ́ bí so. nínú àwọn àdísì tó gbà wá àdísì rẹ̀ ó tó two thousand two hundred and sixty eight nínú rẹ̀ èyí tí àwọn Bukhari àti Muslim tán ṣe ittifaq lórí ẹ̀ mi'a wa thamanin ẹni pé one hundred and eighty ètí muslim nìkan àti bukhari nìkan tó gbé jáde nínú àdísì rẹ̀ tí ó sì nínú muslim ọ̀nì thamanin eighty ètí muslim gbé jáde tí ó sì nínú bukhari ọ̀nì ninety nínú àwọn àdísì ó ní àdísì tó pọ̀ naam naam wọ́n rí pé àfáwọn wo wago naam anna nabiyya sallallahu alayhi wa sallam kana idha dakhala qala ipe anabi sallallahu alayhi wa sallam kana idha dakhala fọ́nfààní àwọn tó máa ń gbọ́ arabic tó bá ní dakhala that is past tense fi'l al-madi pé anabi sallallahu alayhi wa sallam tí ó bá wọ alkhala ibi tí ó ti ṣe ilé ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n tí wọ́n gbà lérò ni pé tó bá fẹ́ wọbẹ̀ irú rẹ̀ wà nù al-Qur'an ọlọ́ni fa idha qara'ta al-Qur'an fasta'id billah ṣùgbọ́n ní fàyídà kọ̀ràtà tọ́ọ̀bá kàl kùránì tán kó o ṣe ìstìcádà ìstìcádà sì ni a máa ń ṣe níbẹ̀rẹ̀ alkùránì èyí ni pé tí o bá fẹ́ ka alkùránì so wa ìdá kúmtùm ilà sọ̀láti fàksílù tẹ́ bá dìde lọ kírun èyí ni pé tẹ́ bá fẹ́ dìde lọ kírun kẹ́ alùwàlà so irú àwọn yẹn ó pọ̀ nínú èdè arabic so ntí anabi sàlùsọ ní tí wọ́n gbà lérò ni pé tí anabi ti èèyàn bá dà níyà àti àbí téèyàn bá gbèrò àti lọ sí ilé ìgbọ̀nsẹ̀ yóò wá sọ pé allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith kẹlma allahumma ó ní ya allah èyí ni pé asta'idhu bika asta'idhu bika ya allah mò ń wá ìsọdí rẹ ìwọ ọlọ́run ọba mò ń wá ìsọ rẹ ìwọ ọlọ́run ọba kúrò níbi al pẹ̀lú dọ́mà bá ẹni pé àwọn akọ nínú àwọn àlìjẹ̀nù tí wọ́n ń pè ní shayatin wal khaba'ith ó ní àwọn abo nínú àwọn àlìjẹ̀nù àndẹ́ tí wọ́n bá ní khubthu pẹ̀lú spoon bá wọ́n mí bí àwọn shaitan shayatin khaba'ithu rẹ̀ jam'i rẹ̀ máa jẹ́ àwọn ẹ̀gbin bíi ìtọ̀ àbí ìgbọ̀nsẹ̀ so èyí ni pé èèyàn sọ pé wọ ọlọ́run ọba mọ́sádìọ́ kúrò níbi aburú àwọn èṣù àlìjànú lọ́kùnrin wọn àti obìnrin wọn kí ni sábàbí isti'adha tá a ṣe nígbà tá a bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ ìdí ni pé àwọn àyè yẹn àwọn àlìjànú ibi tí wọ́n máa ń gbé nìyẹn gbogbo bí ìdọ̀tí bá wà bí irú ibi bọ́là tí a máa ń dà sí ẹtí ọ̀nà yìí ìdínú tó fi ṣe pàtàkì láti máa ṣọ́ àwọn ọmọ kéékèèké láti máa ṣeré bí irú irú àwọn ibẹ̀ ni wọ́n ti máa ń kó nǹkan míì débi pé masu jin tí ó fi wọ̀ wọ́n so gbogbo irú àwọn àyè báyẹn ó yẹ ká máa ṣọ́ àwọn ọmọ ibi tó bá dọ̀tí tó ń dalẹ̀ sí àbí ilé ìgbọ̀nsẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin ní ẹ̀ka máa sọ ní gbogbo àwọn àyè báyìí so ìdí ni ìdínú tó yẹ kí a fi wá ìsọ ọlọ́run ọba nírú ààyè náà torí pé àwọn àlìjànú wọn máa ń jókòó síbẹ̀ wọn ní anabi sallallahu alayhi wa sallam wọn sọ pé inna hadhihi al-hushush muhtadira àwọn ààyè yìí tẹ́ẹ̀tì máa ń gbọ̀nsẹ̀ àbí tọ̀ muhtadira àwọn kan máa ń wà ń bẹ̀ tí wọ́n ń gbé bẹ́ẹ̀ fàyídà àtà àhàdùkùn kọ̀là ẹnìkan yín tó bá fẹ́ gbọ̀nsẹ̀ àbí ó bá fẹ́ tọ̀ kó ní a'udhu billahi minal khubuthi wal khaba'ith kó sọ pé mọ̀sádìí ọ̀wọ́ ọlọ́run ọba níbi akọ now and then ìdí mi ò ní ó ń wá nígbà tí ó bá ṣe irú nǹkan báyẹn ó láti tú àwòrán rẹ̀ and then wọ́n ní àwọn àlùjànnú wọ́n máa ń wo àwòrán ọmọ Adam nígbà tí tú àwòrán rẹ̀ ní àyè irú nǹkan báyẹn so ṣùgbọ́n anabi sallallahu ni ohun tó lè sọ ojú aljannu àti al'aura ọmọ anabi adam ó ní bismillah ó ní bismillah so wá ti ìdínú tó yẹ pé téèyàn ó bá wọ àyè téèyàn ó ti tọ̀ àbí tí ó ti ṣe ìgbọ̀nsẹ̀ kó tó wọlé yóò ṣe bismillah kó tó wọlé yóò ṣe àdúrà a'udhu billahi minal khubuthi wal khaba'ith. bákan náà ó wá nínú tírà imaamu Tirmidhi ó ní satru ma bayna a'yunil والعورات بني آدم إذا دخل أحدكم الخلاء أن يقول بسم الله إني إجاجا تيودي يقبلوا الجنة láti má rí àwòrà rẹ̀ nígbà tó bá fẹ́ tọ̀ àbá fẹ́ yàgbẹ́ ó ní kó ṣe bisimilà nígbà tí ó bá wọ àyè so ìdínú èyí fi hàn pé tí a bá fẹ́ wọ ibi tá ti ṣe ìgbọ̀nsẹ̀ a ó kọ́kọ́ ṣe bismillah a ó ṣe a'udhu billahi minal khubuthi wal khaba'ith náà ṣùgbọ́n tí èèyàn bá wá gbàgbé tí èèyàn ò ṣe bismillah kí ni ìdájọ́ rẹ̀ kò kan nínú rẹ̀ torí pé àwọn àfa àwọn wọn kà mustahab ń tá a torí pé ọ̀n wá ìsọni fún ara rẹ tó tó bá ṣe wà ní wallahu alam ṣùgbọ́n tó bá yẹ wá fílẹ̀ ni ní àmàmà fílẹ̀ tọ̀ èyí ń fi hàn pé bóyá ọlọ́run lè dán wò níbi irú nǹkan báyẹn débi pé n tí à ń sá fún ní àyè náà o lè kàn tó bá sì kàn yàn aburú rẹ èèyàn náà lè yàn máa bá yí so ìdí inú tó fi dáa kéèyàn máa ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n bá pa á láṣẹ àti ṣe náà tí èèyàn bá ṣe wọ́n ní tí èèyàn bá gbàgbé tó wá rántí nínú ibi tó ti ń ṣe ìgbọ̀nsẹ̀ yẹn yóò lè ṣe sínú ẹ̀mí ẹ̀ torí pé a fẹ́ ká sọ jáde lẹ́nu níbi tí a ti ń ṣe ìgbọ̀nsẹ̀ torí pé kì ṣe àyè tán mọ́ a fẹ́ dákọ ọlọ́run ọba nínú irú àyè náà so kéèyàn tó wọlé nìyẹn ó ti dákọ ọlọ́run ọba ṣùgbọ́n téèyàn bá wọlé tán tó bá gbàgbé ó lè ṣe sínú inú ẹ̀ so à ń wò pé ọlọ́run ọba yóò gba èyàn náà ní ìbáàdà fún un so tí ó bá wá jáde kúrò níbi ààyè náà wọ́n ní àwọn àdúrà tó tún ṣe ni pé gufranak eléyìí náà wá nínú hadith tí àwọn afáàsì ní hadith náà òun náà jẹ́ sahih nínú àwọn àdúrà míì tó tún wá bó tilẹ̀ jẹ́ pé àwọn àdísì yẹn ò kò wà sahih ó ní alhamdulillahi alladhi adha aba'anil adha wa afani èyí ń pọ̀ tí àwọn afáàmà fi ń kọ́ wa òun náà àdìsí ni ṣùgbọ́n ọ àdìsí ti tó lẹ ṣùgbọ́n èyí tó dáa jù náà tó lágbára jù náà ni ghufranak ìdí ni pé èyí ń wá àforíjì ọlọ́run ọba nígbà tí èyàn ti wá ìsọ rẹ̀ tán so kéèyàn tó wọlé èyàn wá ìsọ ọlọ́run ọba nígbà téèyàn bá téèyàn jáde tún mọ́ èyàn ń wá àforíjì ọlọ́run ọba ní nǹkan míì tó lè ṣẹlẹ̀ láyé ibi téèyàn ti ṣe nǹkan yẹn téèyàn ò mọ̀ ọlọ́wọ́n ọba nìkan ló máa ń tí a ò mà so mo rò pé eléyìí ni ohun tí ó wá ní lórí irú hadith báyìí bó tilẹ̀ pé àdúrà míì náà wà èèyàn náà wà nínú àwọn hadith tí kò kò wà sahih bí alhamdulillahi alladhi adhaqani ladhata wa abqa fiya manfa'a wa adhaba anni adha gbogbo eléyìí náà ló wá nínú hadith ṣùgbọ́n àwọn hadith yẹn kò wà sahih. so àdúrà yìí kìí ṣe pé tọ́lẹ̀tì tí wọ́n bá kọ́ lásán àbí àbí irú àwọn tọ́lẹ̀tì ìgbàlódé yìí so náà kò sí kò sí exception nù ẹ̀ gbogbo ẹ̀ àyè tá a ti ń ṣe nǹkan ẹ̀gbin náà ni bákan náà téèyàn bá dé inú igbó téèyàn ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ tí wọ́n bá ti fẹ́ dé ààyè tí ó jókòó ṣe ìgbọ̀nsẹ̀ yẹn yóò ṣe àdúrà yẹn torí pé gbogbo ẹ̀bẹ̀ náà ni àwọn àlìjànnú máa gbé so kò sí exception níbi bóyá tọ́ílẹ̀tì ìgbàlódé ni àbí kì í ṣe tọ́ílẹ̀tì ìgbàlódé bọ́jẹ́ nù gbẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ ti ṣe náà ìyẹn ó ṣe irú àwọn àdúrà báyẹn mo rò pé agbọ́mi insha Allah ta'ala. tí àsìkò bá ṣe wà á bọ́ sórí àdìsí ẹlẹ́ẹ̀kejì. kò sí àsìkò àádùn lórí ẹlẹ́yìn náà sí ìnáfàmọ́. well uh, eléyà ń sọ fún uh, ìdájọ́ yìí ó wà lórí ẹni tí ó bá ti bàlágà ṣùgbọ́n n tó dáa ni ká fi kọ́ ọmọ láti kékeré so gbogbo orú àwọn nǹkan báyìí náà ni wọ́n ń kọ́ wọn ní ilé kéwà tá a bá fẹ́ wọlé tá a bá fẹ́ jáde tá a bá fẹ́ wẹ̀wù tá a bá fẹ́ wẹ̀wùlẹ̀ gbogbo orú àwọn nǹkan yẹn náà ni wọ́n ń kọ́ àwọn ọmọ so àwọn náà lè gbìyànjú láti kọ́ àwọn ọmọ kì ṣe kí í ṣe kẹ́lìmọ̀ tó pọ̀ nìyẹn bẹ̀rù bismillah kìí ṣe kálmà tó pọ̀ ní a'udhu billahi minal khubuthi wal khaba'ith ní ìsìn ọmọ ọmọ yìí so tí ọmọ bá fẹ́ lọ sí toilet torí pé tọ́mọ bá ti rọra fẹ́ tó bá ti dàgbà nídìí àti tẹ̀lé lọ toilet mọ́ àníkọ́ lọ toilet gbogbo wọn náà sì ń fẹ́ irú sọ́bà yẹn bẹ́ẹ̀ tó dáa gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ òbí ó ní pé ká gbìyànjú láti máa ṣe tí ànábi sàlám tó máa ń ṣe fáwọn Hasan àti Hussein ó ní pé lálẹ́ tó sùn anabi máa ka ta'awudh mẹ́tẹ̀ẹ̀ta qul huwallah qul a'udhu bil falaq qul a'udhu bi rabbin nas yóò kà sí orí ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò fi ra àwọn ọmọ lára bákan náà láàárọ̀ nígbà tí wọ́n bá tún jí kó di pé wọ́n máa lọ sí àwọn nǹkan míì èèyàn tún lè ṣe irú àǹfààní kíní ẹ̀ á bí ìsọ fún wọn fún gbogbo ẹni wí àtàn bá fẹ́ wọ̀ so nígbà tó yẹ pé àwọn ò tí ì gbọ́njú àti mọ gbogbo ìgbà bá fẹ́ wọ àyè àbí ìgbọ̀nsẹ̀ hàn so ṣùgbọ́n ní pé a fẹ́ gbé pò fún wọn mi ò rò pé ohun yẹn ó wà lázìm ṣùgbọ́n tá a bá lè fi kọ́ wọn ibi pé wọ́n ó mọ̀ pé téèyàn bá fẹ́ ṣe irú nǹkan báwọn èèyàn á ṣe àdúrà kò sí aburú nù ẹ̀ ẹ̀yìn ẹ kì sójú sórí ọwọ́ ẹ àfi ra wọn lára gbogbo ara pátá so ọlọ́run sọ wọn ní gbogbo aburú alẹ́ yẹn láàárọ̀ náà lóun tó sọ wọn ní gbogbo àwọn aburú tó lè tó lè pàdé wọn lójú ọ̀nà bí àti lọ sùkúù àbí láti padà wá lé nǹkan kan báyìí náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà káwọn sọ fáwọn ọmọ kan máa jìnà sí gbogbo orú àwọn nǹkan báyìí gbogbo ẹ̀rọ àwọn ọmọ tó máa ń sa kìíní káàkiri àìsàn míì èèyàn ọmọ bíi tí àwọn ọmọ ti lọ gbé wá orú àwọn àyè báyẹn ó wà very very dangerous àwọn obìnrin dẹ̀ ní kí wọ́n máa gba àyè tó bá jẹ́ kúrúrú àwọn àyè tí èsè gbangba gbogbo àwọn àyè náà àwọn àlùjànnú àwọn náà máa ń dúró mẹ́ àdé wọ́n tètè pa obìnrin lára ju ọkùnrin lọ. Allahu pé bẹ́ẹ̀ bá wọ àdúrà tí kéèyàn tó wọlé bí a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq èèyàn ti sàdúrà gbogbo aburú tó lè wà nínú igbó yẹn naam then téèyàn bá fẹ́ dé ibi tí yóò ti ṣe ìgbọ̀nsẹ̀ yẹn èèyàn ó ṣe àdúrà bismillah a'udhu bi kalimati a'udhu billahi minal khubuthi wal khaba'ith èèyàn ó sọ lẹ́nu kò sí arúgbó tí bá ti pé bóyá gbogbo àyè yẹn. Eh, ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ nú ẹ̀ lókèyìn ó tó débi tí ó ti ṣe kíní ẹ̀ náà ni ó ti ṣe àdúrà ṣe yóò sọ lẹ́nu náà ni kò sí ọ̀nà ṣáà. Hmm. Naam, alaykum salaam. Irú tọ́lẹ̀tì ayé sí, wípé ibẹ̀ ni bàfúùmù wa, ibẹ̀ ni tọ́lẹ̀tì wa. And most of the time, bóyá bí ẹgbẹ́ ṣe ablution, tí yóò ṣe bẹ̀. And bóyá yìí fẹ́ bẹ̀rẹ̀ àbúṣe ẹ̀yẹ́ níta ti ṣe bísímìlá ẹ̀yẹ́ hmm. sì wà nínú ṣé ìyẹn lè ṣe èyàn ó sènú ni èyàn ó sì sínú ni èyàn ó sì sínú ẹ̀ nítorí pé nǹkan kan náà ni ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe àfọ̀mọ́ rẹ̀ bẹ̀tún ti bẹ́ẹ̀ náà nǹkan ìgbín náà ni ohun tá à ń ṣe bẹ̀ torí pé kíní kìí ṣe pé bóyá tuntun ni àwọn ní àsìkò àwọn anabi sàlọ́sálàm ó ti wà ó tilẹ̀ jẹ́ pé kò wà nílẹ̀ lárúbáwá hadith tí a máa kà ní eh, ètò síwá ètò tẹ̀lélẹ̀ ó fi hàn pé lásìkò yẹn àwọn kan àwọn tí ń kọ́ tọ́ílẹ̀tì mọ́ bathroom ṣùgbọ́n nílẹ̀ lárúbáwá kò sí àwọn etí ẹsẹ̀ tọ́ílẹ̀tì sí lé pẹ́ẹ́pẹ́ wọ́n máa ń jáde lọ sẹ́yìn sí odi ìlú ni àwọn obìnrin wọ́n ní àsìkò táwọn máa ń jáde tí wọ́n jáde intime tí wọ́n lọ tí wọ́n sì padà lẹ́tọ́ bá fẹ́ ṣe irú àwọn nǹkan báyìí so àwọn ẹ̀kọ́ tọ́ílẹ̀tì sílé bẹ̀t nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ja ogun Islam tán bí Islam bẹ̀rẹ̀ sí tàn ká wọ́n wọ́n dé ibi tí àyè tọ́ yẹ pé wọ́n ń kọ́ ilé ìgbọ̀nsẹ̀ pọ̀ mọ́ ilé ìwẹ̀ wọ́n ń pè ní hammam wọ́n ń wẹ̀ ń bẹ̀ wọ́n sì ń ṣe ìgbọ̀nsẹ̀ ń bẹ̀ náà dẹ́gbẹ́ àwọn tiẹ̀ ti ní àyè tọ́ yẹ pé àwọn èèyàn ń sanwó láti lọ ṣe gbogbo àwọn nǹkan báyìí lásìkò yẹn bẹ̀tù kò sí ní ilẹ̀ Lárúbáwá so nígbà táwọn mùsùlùmí débẹ̀ wọ́n bá àwọn nǹkan míì tí ò sí lọ́dọ̀ wọn so wọ́n sì ti wọ́n ti wọn ànábì ti kọ́ wọn ní ẹ̀kọ́ yẹn débi pé wọ́n dé wọ́n rí i pé wọ́n ń kọ́ ilé ìgbọ̀nsẹ̀ yẹn tó tó tó fèsì káàbà bẹ̀tù nígbà táwọn ànábì sì ti kọ́ wọn láti ilé bí ò tiẹ̀ sí irú nǹkan báyẹn wọ́n ti mọ kí ni tí àwọn ò ṣe ẹ̀yìn náà. Allahu a'lam náà. Ah, kì í ṣe ń tó dáa bẹ́ẹ̀ ó kì í ṣe ń tó dáa ìwà àbàjẹ́ ni láti máa sọ̀rọ̀ pẹ̀lú èèyàn téèyàn bá wà ní àsìkò téèyàn ń gbọ̀nsẹ̀ torí Ànábì sallallahu alaihi wasallam ó wà nínú àdífi pé àwọn Ọlọ́run bínú sáwọn èèyàn méjì tán lọ gbọ̀nsẹ̀ tán jọ ń ṣe tán jọ ń sọ̀rọ̀ láàrin ara wọn ṣùgbọ́n àwọn àfa wọn ṣe ìdáyàtọ̀ láàrin ìwẹ̀ àti ìgbọ̀nsẹ̀ so téèyàn bá wẹ̀ téèyàn bá ń wẹ̀ kò sí aburú láti sọ̀rọ̀ torí pé wọ́n nu sunna anabi sallallahu alaihi wasallam tí anabi ń wẹ̀ tí ọ̀kan nínú àwọn tó jẹ́ bí alásùnmọ́ rẹ̀ obìnrin tó wá tó sì ń sọ̀rọ̀ fún sí anabi sallallahu alaihi wasallam anabi sì ń dá lónìí nínú ibi tó ti ń wẹ̀ èyí fi hàn pé ìgbọ̀nsẹ̀ òun ó wà very eh, kìíní ó súnmọ́ ẹ̀gbin ju ìwẹ̀ lọ so àwọn kan wò pé báyà torí pé èèyàn wà ní àsìkò téèyàn wà ní tí àláwùrẹ̀ rẹ̀ sì kò sí aburú nù yẹn eh, ìgbọ̀nsẹ̀ ń gángan ni tó burú torí pé ẹ̀gbin ni so àwọn jíjù sì jẹ́ bí irun wà tí àwọn àlìjẹ̀nù táwọn tó ń lò Allahu alam náà. <laughs> mi ò even gan tí a bá wò bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíín rò pé wáyà ọ̀làjú ni ṣùgbọ́n kò bójú mu kò tiẹ̀ bá làákàyè mu kì í ṣe àyè téèyàn lè téèyàn lè máa ṣe gbogbo irú àwọn nǹkan báyẹn ni kì í ṣàyè téèyàn lè kó máa ṣe irú àwọn nǹkan báyẹn ṣùgbọ́n a bá lọ́wọ́ àwọn aṣíwájú tí wọ́n ti ré kọjá níbi irú ọ̀kánjú àtàn ní fún ìmọ̀ de pé àáfàá mi yóò wà níbi títí ń wẹ̀ yóò sì pa ọmọ kéwù rẹ̀ láṣẹ kó máa ka tíra fóun láti ta kó wọn máa gbọ́ sétí òun bẹ̀tí kí ní ń kà wọ́n ń kà á fún ní ń gbọ́ so instead tí ó fi lo àsìkò yẹn lásán láì ní nǹkan kan tí wọ́n máa wọ inú so yóò nìkan mọ́ ọmọ ka tíra òun á máa gbọ́ sétí ó wá náà sálàf tó ń ṣe báyìí so ẹ̀yin fi hàn pé bọ́yá gbígbọ́ kìí ṣe nǹkan tó burú tí èèyàn bá fi sí níta téèyàn ti ń ta sí èèyàn létí níbi tí èèyàn wà kò sáburú nù ẹ̀ ṣùgbọ́n kéèyàn wá mú newspaper àwọ bíbi téèyàn ti ń mi ò rò pé àyè téèyàn ti lè ṣerú nǹkan báyẹn ni. wa aleykum salaam. ìbéèrè tó lórí ẹni tó ti wà ní bàfún ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́lẹ̀tì àti bàfún. sọ wá ti bọ́ra kò yé kò yé mi. ẹ nà. Hmm. ok. yóò ṣe àdúrà kó tó di pé yóò wọ àyè tí ó ti gbọ̀nsẹ̀. ah no no no bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ọdún torí pé kó wẹ̀ ọ̀gbìn ò ní ṣàdúrà ah rárá kò sí ọdún nù ẹ̀. Allah alaykum. Wa alaykum salam. well mi ò rò pé bóyá àyè ni téèyàn ó jókòó máa máa gbatẹ́gùn èèyàn ń gbọ̀nsẹ̀ kí sáyè téèyàn lè jókòó máa gbatẹ́gùn kéèyàn ó ṣe gbogbo ohun tó wà ń bẹ̀ kó dìde kó jáde ni torí pé àyè tó wá ìsọ kó tó wọ̀ kìí ṣe ibi téèyàn ti máa ṣe nǹkan tó jọmọ́ nǹkan ayé then àyè tó yẹ pé nígbà tó bá tún jáde náà ó tún dúpẹ́ fọ́lọ́run ó tún wá àforíjì ọlọ́run wípé ó sọ níbi aburú tó wà nínú ẹ̀ kìí ṣe ibi téèyàn ti lè jókòó afẹ́fẹ́ àbí ọmọ gbádùn so mi ò rò pé kò bá ẹ̀sìn Islam mu ẹ̀ Allahu alam so alhamdulillah bismillah. padà. that has been it. kọ́ ọ̀jẹ̀ mo ní kí n